بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين لهم إحسان إلى يوم الدين وبعد فاتقوا الله عباد الله واعلموا أنه لا شك إليه المصير قال تعالى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال أيضا واتقوا الله واعلموا انكم اليه تجرون اما بعد فاعلم عباد الله ان هناك اداب مع الوالدين في ترك ال يعتبر عقوقهما فالعقوق هو صدور كل ما يتأذى به الوالد أو الوالدة من ولده من قول أو فعل إلا في إشراك أو في معصية فقد يظن الناس أن العقوق يتمثل في ضرب الوالدين أو شتمهما فقط بل يتطرق إلى صور عديدة من العقوق ومن آداب الوالدين ومن آداب مع الوالدين عدم الجنزة عدم الجنزة معهما في القول والفعل قال تعالى فقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن جنب الكبر او احدهما وكلاهما فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا كريما فاقضي لهما جناح الذل من الرحمن اي سواد لهما بالحلم وقل ربهما كما ربياني صغيرا هذه ذكر كل وعند وفاتهما فأين نحن في تراهم والدنا ومن آداب ألا يحسنهما فقد ترك من حديث عبد الله بن عمر رضي الله عنهما أن رجل أتى النبي صلى الله عليه وسلم فقال إني جئت أبا إني جئت أبايعك على الهجرة ولقد تركت أبوي يمشيان قال ارجع إليهما قال ارجع إليهما فعاد حكما كما أبقيتهما أخرجه للباي وابو داود وابن ماجه ومن الآداب ألا يجتمعهما أو يتزقف في شتمهما أو لعنهما وثبت ذلك أيضا في حديث أن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أكبر الكبائر أن يلعن الرجل والديه قيل يا رسول الله وكيف يلعن الرجل والديه قال يسب رجلا أبا رجل فيسب أباه ويسب ويسب أمه أخرجه البخاري ومن الآداب النظر المسعر في الغدر وقد ثبت بالاثر ان العروة بن الزبير رضي الله عنه قال ما لا ضر واحدة من شك طلب إليه Agbẹ̀rẹ̀dọ̀ Abíkọ́lá ọba àtúwádọ̀ ọkùnrin lẹ́sìn náà ní ẹ̀kọ́ ẹ̀mẹ́dé lẹ́sí àtúbẹ̀rẹ̀ òtúbà wa ti ní pẹ̀lú orúkọ ọlọ́wọ́ ọba ọba wo ọba tó fi kúrúkọ rẹ̀ láti jẹ́ àwọn àwọn òun ló jẹ́ ara hàn òun ló jẹ́ ara hàn. àwọn orúkọ yẹn ń pè ohun tí gbọ́ nígbà kò sí ẹni tó lè ba ẹgbẹ́ lẹ̀ orúkọ rẹ̀ yẹn bẹ̀rẹ̀ fún àwọn àgbẹ̀. àwọn tó kọ́ ọmọ náà lórí àwọn tó ṣe lórí wa. àyìn ọlọ́wọ́ kan náà bẹ́ẹ̀ làwọn wà lórí sáré lọ́wọ́ kódà àwọn wà lórí lọ́wọ́ òun náà dàgbọ́ ní olùtọ́ wa lórí gbogbo àdáná ni wa. Bákan náà, ọlọ́wọ́ báyìí, òun náà lọ́ba tó ṣe yí pé à ń béèrè ìsọ́ kó sọ wa níbi àwọn aburú ròyìnròyìn inú ẹ̀mí eléyìí tó ṣe yí pé téèyàn bá ṣe é ó lè sọ níbi kí èèyàn ó di ẹni bí níwájú ọlọ́wọ́ bá torí pé ìjọba náà bá ò fẹ́ téèyàn bá ti ṣe é tọ́nà bá ti lè bínú sí ni ẹ̀ní de ìyẹn de ní bí wọ́n ju ọlọ́run nìyẹn torí ìdí ẹlẹ́ àwọn ọjọ́ ọlọ́run bá kí ọlọ́run kó sọ wa níbi àwọn ọ̀rọ̀ yúrò yẹ̀ mí téèyàn lè ṣe téèyàn lè fi di ọ̀tá ọlọ́run àti níbi iṣẹ́ ẹbú tẹ́mi burúkú ti ní sí téèyàn wá ṣe téèyàn fi máa di ẹni bí wọ́n ọlọ́run kí ọlọ́run bá lè fi ọlọ́run kó sọ wa níbi eré yìí ẹ̀yẹ́rú sọ̀rọ̀ ẹja lọ páyọ̀ ọlọ́run ọba kásìlọ́mọ yìí pé kò sí iyèméjì bẹ́ẹ̀ á padà sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́ọ̀bà àlejò láti wá ń lọ ọ̀nà alukur'an ó ní ẹ̀páyà ọjọ́ kan ọjọ́ wo ọjọ́ tèmi àti ẹ̀ padà bọ̀ wá lọ́jọ́ tó ṣe yí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan pátá náà ni wọ́n pé ẹ̀san iṣẹ́ tó bá ṣe ó pè fún ìjọ náà ẹ̀mí kọ̀ọ̀kan wọ́n pé ẹ̀san tó bá ṣe fún oníjọ náà kó kálukú kápá ọjọ́ tawí yìí tó lọ́jọ́ tawí yìí wọ́n pé ẹ̀san tó bá ṣe wọ́n pè fún ìjọ náà. wọ́n ò sì ní sábò sí fẹ́nìkan ò ní sábò fún ẹnìkan nínú wa kó kálukú wa ọlọ́run ká bẹ̀rù ọlọ́run kọjọ́ ní òtòlé ọlọ́run tó ń sọ fún mí o ó ní ẹbẹ̀rù wọn ọlọ́run ẹsẹ̀ láti wọn ọlọ́run lẹ́yìn ilé ẹjá lọ́nà àwọn ẹ̀sìn ọlọ́run títí àwọn ẹ̀kọ́ kan bẹ tọ́yẹ kéde orí ní tọ́yẹ kú ọlọ́ orí ní tí àwọn òbí tó bí wa o yálà wọn fẹ́ láyé tàbí wọn sí láyé wọn ti dàgbà ní àbí wọn sí dàgbà gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí ẹjá lọ ní torí pé ní àwọn ìdákọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa bá jẹ́ mùsùlùmí tààtì sílẹ̀ sílẹ̀ lẹ́yìn tó ti máa ba iṣẹ́ ìdájẹ́. èèyàn lè jẹ́ olùkírun èèyàn lè jẹ́ olùkàwẹ̀ èèyàn lè jẹ́ olùsẹ́nábìlà tó ti jẹ́ pípé tó gbọdọ̀ lè fìyà mọ̀ ọ̀rọ̀ lẹ́yìn láti iná. ọlọ́run ló bẹ̀rẹ̀ ọba lọ́wọ́ yàn látara kíni látara wípé orúkọ ọ̀sẹ̀ lọ́dọ̀ àwọn tó bí ọ. àwọn tó bí ọ wọn ọkùnrin jámẹ̀ kẹta lójú rẹ àwọn tó bí ọ ọ àwọn fún kẹkẹ látara bẹ́ẹ̀ títí wọ́n fi jáde láyé wọn lọ́wọ́ wọ́n tó kú kánà àwọn ojúṣe bẹ́ẹ̀ kó ṣe kọ́lọ̀ ṣe kàkà kọ́ ẹ kó ṣe ojúṣe ọ̀sọ̀ wọn ti mátíjáwọ̀ ni ọ̀sọ̀ wọn ti ṣọ́ọ̀bù ni ọ̀sọ̀ wọn ti ilé iṣẹ́ tó ti káwó ni Amẹ́ríkà ilé iṣẹ́ tí ìrìn àti káwó lọ́pọ̀lọpọ̀ ọmọ mi sọ òjì rẹ̀ lálẹ́nu lórí ti ní ti ọ̀nà láwọn tí ẹ̀sẹ̀ lẹ́sìn tí nǹkan ò yé nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀rí lójúmọ́ lẹ́mọ̀ ní pé àwọn fẹ́ gba bátìrì bàbá àwọn pé ọdún kan tó jáde láyé wọ́n kò àwọn èèyàn jọ wọ́n pawó. tó di báyà bí márùn-ún àbúrò àbá àwọn márùn-ún tó jáde láyé àwọn fẹ́ ẹ̀yìn òkú padà. dáná wọn pa àwọn èèyàn jọ abẹ́rẹ́ ìjà. tí ẹ̀kọ́ tó kó lọ táwa kẹni tó ń tún lẹ́sìn owó tó máa fi iṣẹ́ tí bàbá ti kalẹ̀ sákífà tí bàbá ní síwájú ọlọ́run owó máa fi ka nǹkan lọ́wọ́ àwọn ẹ̀ka àgbèrè pẹ́pẹ́ ẹ̀ màmí ni èmi lọ́mọ lágbájá èmi lọ́mọ déhùn kínní èmi lọ́mọ ìlọ́mù kínní èmi lọ́mọ àbá kínní tó ti jẹ́ pé àwọn àbá tó ń tàbí ara rẹ̀ sí lóòótọ́ àwọn náà ni wọ́n dì àwọn àbá yìí ti gé èèyàn ńlá lóòótọ́ wọ́n ti gé èèyàn pàtàkì lóòótọ́ àwọn ìyá yìí ké nàrẹ lóòótọ́ ṣùgbọ́n kí nìkan máa wá ládùúgbò ọmọ ọkọ mẹ nìkan bàbá wọn yìí ọkọ wọn nílé iṣẹ́ tí pàwọ́ ọkọ wọn nílé iṣẹ́ tí ìlú wọn kọ́ ọ̀dọ́ ni. tẹ́lẹ̀ lẹ́yìn àǹkọ́ lélẹ̀ kọ́ àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ kébìrì oṣù ẹ̀kú òye òun náà bá olùyà apá àti ọlọ́run látara àwọn olùkọ́ ti bàbá kọ́ ti yálẹ̀ yọmọ yẹ. níta wá ń tẹ̀lé ìkọ́ ti bàbá ìkọ́ ti yá òun náà ni kó máa látọ̀dọ̀ ẹni gbogbo tó ṣe wípé òbí ní ìnira yálà bàbá ni àbí ìyá ni tí ó máa rí ìnira ń bẹ̀. ti lè máa jẹ́ ìnira fún bàbá àbó lè máa jẹ́ ìnira fún nínú ọgbọ́n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ rẹ ní náà lè léyò ntáǹpẹ̀ ní ìkọ́ ti bàbá ìkọ́ ti yá òun lè léyò tó bá ti ń kó bí ìrẹ́ bá ti rí ìnira gan yálà nínú ọ̀rọ̀ rẹ ni bó ti bá òbí rẹ ti máa tú ọ̀rọ̀ kalẹ̀ náà ìwọ ọ̀ka yìí náà ní pé wà burúkú kún ọwọ́ rẹ bọ́lá ti wà wọn wà rẹ yóò máa jẹ́ ìlà báwọn òbí wọ̀nyí gbogbo owó ọmọ tó bá ní báyìí ń ṣe òbí ń ṣe bàbá ń kùn fẹ́ lọ́wọ́ látara wọn ìyẹn o. àyàfi ti kẹ́yìn òsínlé káàkiri ní pé ní olùkọ́ ti yá òun ni tí wọ́n ti ń kó sẹ́gbọ́ tó bá ti wá lówó sẹ́gbọ́ fẹ́ẹ́ báyìí sẹ́gbọ́ rẹ̀

àdékẹ́ ọmọ tún wọn nìkan rárá ìyẹn nìkan ó tún lè wá láwọn ọ̀nà tó yẹ ọ̀nà tó lè gbà nínú pé kọ sí kọ sí ìyá náà ni nínú àwọn ẹ̀kọ́ tó wáyé kéde ó ní tó yẹ kí náà ní dáàbì lè máa sọ o lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn tó ọ. ẹ̀kọ́ tó ti kọ́ wa iṣẹ́ agbọ́dọ̀ máa tó kọ́rọ̀ yẹn wọ́n máa jẹ níwájú wọn wọ́n máa jẹ́ ní tí ó lè níwájú àwọn òbí rẹ wọ́n máa jẹ́ káwọn òbí lọ́dún wọn wá bẹ́ẹ̀rù ẹ̀ á lágbájá ó lé o òṣèlú lọ́nà àwọn òbí rẹ àà irú ọmọ wo la jẹ́ sọ̀rọ̀ o èèyàn máa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tí òbí ẹni sọ̀rọ̀ ni ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó rọ̀ níwájú àwọn òbí gbogbo bí tí wùkọ́ rí bọ́bá ti déwájú àwọn òbí rẹ òní jẹ́ kankan àwọn òbí rẹ wà á ju ọlọ́mọ dáadáa ìlú máa rẹra rẹ̀ lẹ̀ níwájú àwọn òbí ẹni kódà gbogbo tó wùkọ́ rẹ jẹ́ kó tó ní kó láwọn kó wá rẹra rẹ̀ lẹ̀ wájú àwọn òbí rẹ àlùbáríkà ló fi máa sí ni àlùbáríkà ló fi dàgbà lókè sí ni àwọn òbí rẹ wọ́n máa fi ọ́ ní ẹ̀sán ẹ̀ wọ́n máa wọn náà rẹra rẹ̀ lẹ̀ ọ̀ṣọ́ra rẹ lójú wájú wọn. eléyìí ni ẹ̀kọ́ àkọ́kọ́ tó ọlọ́run bá àlejò alága ń kìlọ̀ fún wa ọlọ́run bá àlejò alága mọ̀ pa alága ọ̀rọ̀ ẹ̀ gbọ́dọ̀ sí ìgbà ní ìlẹ́yìn ìlẹ̀ rọ. ọlọ́run ní gbogbo pàṣẹ kí àwọn òbí nílẹ́gẹ́jì ẹ̀sẹ̀ dáadáa fún ọ. nínú òṣèré dáadáa sì ni òun náà ní àwọn jẹ tí ó le táwọn òbí ọmọ bẹ̀rù ẹ̀. àwọn òbí ìlọ̀kọ̀lọ̀ jẹ́ tí ọmọ bẹ̀rù rẹ̀ o àwọn méjèèjì kàkà sí ọlọ́dọ̀ ni àdìsọ́nù wọn ni ọ̀rọ̀ kú ọ̀gbọ́dọ̀ jáde lẹ́nu rẹ̀ fún wa. kódà ìfẹ́ máa wọn lásán ọ̀wọ́ àwáyé látẹnu rẹ̀ o fún bá dúpọ̀ ara ká wúra wa wò lẹ́nu táwa náà bá dùn sí káàdì sí máa wò ju ayé kọ́lá bá ti kò sí wa fún bá dúpọ̀ lọ́wọ́ lọ́wọ́ olóòpá tó jẹ́ báwọn ẹni lè dájú

a gbọdọ sọrọ tí ó bá wọn nínú sọ fún wa ọlọ́mọba àdékọ́lá tí wọ́n bá bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ àkánlé tó bí inú ọmọ dá ọmọ dáadáa yìí ó pọ́n mi lé ó bọ̀wọ̀ mi ó mọ̀ ìpínlẹ̀ wọn bí òun ó fún mi ní ọ̀wọ̀ tó yẹ kó fún mi ni náà ọ tí bàbá ti jọ ọ lójú ìyájọ́ ẹgbẹ́ kò díẹ̀ ní kò díẹ̀ tó bá ti wọlé kò lè ṣe pé kó tuma ó ń bò òun mẹ́lẹ̀ ni kó wọn bá ti sọ ọ̀ka ojú sọ mẹ́ta gbogbo ọmọ bẹ́ẹ̀ kọ́lọ̀ bẹ̀rù bẹ̀rù ọlọ́wọ́ tí ń sẹ ọlọ́wọ́ ọba kò lẹ́kọ̀ọ́ ni ọmọ wọn lẹ́kọ̀ọ́ ni kò bá jẹ́ pòfẹ́sọ̀ kò kò bá jẹ́ ìmọ̀ọ́mù mọ́tá bí lẹ́kọ̀ọ́ aláìlẹ́kọ̀ọ́ nílé ẹni bẹ́ẹ̀ o gbogbo wa pátá kí a máa àwọn ẹ̀kọ́ wà wa o kéde pé nígbà tí ọ̀rọ̀ kú sí àwa kú tẹ wá dáná tẹ pa àwọn rẹpẹtẹ kódà kó o pe ọba àdúrà èkó wa kó o pe ọmọ yẹn ṣùgbọ́n ìyá yẹn kó tó kú ìyá yẹn máa fẹ́ ni bàbá yẹn kó tó kú máa fẹ́ ni èso kó pé àìsè òkú nínú islam a máa ń sìn òkú ni nínú islam. torí di eléyìí ọlọ́run bá lè sọ náà sọ fún wa ó ní ẹrẹ àkọ́kọ́ àjẹ yín lẹ̀ ẹ̀wọ̀ náà ẹ̀wọ̀ àwọn tẹ̀síwù tó ga gbogbo ipò tó ń kó lè wá o tẹ̀lé bàbá àwọn tó bí ọ nínú ọ̀rọ̀ nínú òbí rẹ kọ́ ọmọ wa tọrọ ikú kọ́lọ̀ bá ń kẹ́ wọn ti fẹ́ kẹ́ nígbà kékeré lọ yálà ń wà láyé ìyàwó láyé máa ọmọ bẹ̀rẹ̀ òun fún wa fọ́nà wọn wájú láwọn àti ìṣẹ̀lẹ̀ ó lè kẹ́kọ̀ọ́ lọ pọ̀ ju ọjọ́ náà ti lé o eléyìí ni ó máa júwe rẹ gẹ́gẹ́ bí ọmọ dáadáa kó wá ń bẹ̀ ẹ níbo lè ní wà níbo ni wọ́n wà níbi ayàtà àkàyè dáyàtà àkàyè ọ̀bá mi rí tí ọ̀bá òkú wọn náà sọ yìí gbogbo ẹni bá bá wí nínú wa kó kálukú wa ká lọ́ọ́ ká parada ká lọ́ọ́ tọrọ àforíjì ká lọ́ọ́ fi rárá báwọn tó bí wa o yálà wọn fẹ́ láyé tàbí wọn sí láyé náà tó bá sọ máa wà níbẹ̀ lọ́rọ́ wa o ó lè jẹ́ kírun o ó lè jẹ́ báwẹ̀ báwẹ̀ o ó lè jẹ́ tọrẹtọrẹ o kò sọ́dún tó ti ń lọ á di o ó lè tí wàá jọ náà kọ́lọ́ wọn kà lọ́wọ́ rẹ o kọ́ máa bẹ̀rẹ̀ tó kí ló dé kọ́lọ́ wọn ni àwọn òbí rẹ̀ jọ lójú rẹ̀ àwọn òbí rẹ̀ pàtàkì lọ́wọ́ rẹ ni kódà ìyẹn nìkan kọ́ bẹ́ẹ̀ bá ń lùyọ láyé lọ́wọ́lọ́wọ́ ó lè padà àgbàrá sí ilé bá wọn tí ó ti sábà di ìwà ìhàtọ́ kọ sáwọn òbí rẹ̀ torí di eléyìí kó kálukú wa ká lọ wò ó nínú àwọn ẹ̀kọ́ ọ̀tọ́ ẹ̀ká ní pẹ̀lú àwọn òní wa ká má jẹni tí ọmọ àpà wọn nínú jẹ́ ẹ̀rí má jẹni tí ọmọ ọ̀dọ̀ fún àwọn òbí rẹ nínú òbá ní jẹ́ gbogbo gbà ìwé òkùnrin lè máa lọ́ọ̀ fóbi ẹ̀rí. gbogbo tí bá ń ṣe ọ́ tí bá ń ṣe ọ́ nígbà tó jẹ́ máa pa á máa òbí rẹ̀ ká nínú wà rẹ ọjọ́ ọmọ rẹ lásìkò ẹnì kò bí dáadáa rò rẹ yàrá burú ìbànújẹ́ lọ ń jẹun ọ̀rọ̀ burúkú lọ́sọ̀ fún wọn ọ̀rọ̀ tí ó bà wọ́n ló jẹ́ bí wọ́n tọ́ bọ́ọ̀nà tó ní dáadáa ẹ̀ka bí wọ́n kọ́kọ́ lẹ́nu ẹ èèyàn máa lẹ́kọ̀ọ́ ni èèyàn gbọ́dọ̀ jẹ́ ọmọ tí ó máa sun àwọn òbí rẹ̀ nínú kọ́dà tó lè kọ́ ọ̀dọ́kọ́ lẹ́ẹ̀kẹ́ tọ́lọ́ náà eléyìí ti di múlẹ̀ bí àti ìfúkàbà tó ọlọ́kùnrin kan wá bá lẹ́nu ìjọ kan ọkùnrin wá tó fèrè àlẹ́lì mo wá gba béyà lọ́ọ̀rẹ́ àlẹ́lì tó bá ti ní béyà ìfún ẹ̀rọ ẹ̀rí pé màá máa tẹ̀lé tọ́lọ́wọ́ ara tẹ̀lé tà lẹ́lì. wọ́n aláwọ̀ á gba béyà lórí ọ̀rọ̀ ìkírá abẹ́rẹ́ ìjà ṣùgbọ́n bàtí wọ́n bọ́ ọ̀rọ̀ lọ arákùnrin kọ́lá bí fún bọ́ọ̀ tí àwọn òbí mi ti gbọ́ kọ́lọ̀ ẹni bọ́ọ̀ ya lẹ́lì àwọn méjì ń sunkún ni àlẹ́bí ni padà sílé kọ́lọ̀ pa wọ́n lẹ́ẹ̀ni padà ní kótó padà wá abẹ́rẹ́ ìjà ọkùnrin yẹn fẹ́ ṣe dáadáa ó fẹ́ ṣe tọ́lọ́run àwọn òbí rẹ̀ wá ń sunkún lórí àárín ní kọ́kọ́ padà sí ní kọ́nà kọ́nà dùn wọ́n núná abẹ́rẹ́ sọ. abẹ́rẹ́ kàfé àwọn òbí ti ẹ ní tí wọ́n ń sunkún lórí rẹ̀ náà ní pé kò sí tọ́lọ́run kò sì kàn ọ́ náà bá àwọn oúnjẹ náà ní. ìjà máa ronú sí àwọn ọ̀rọ̀ ọlọ́run káwọn orúkọ rà nẹ́bí o. ẹ̀kọ́ lé lé o ẹ̀kọ́ lé o gbogbo wọn tí wọn náà ti pa àwọn òbí rẹ̀ lẹ́kúnrí lọ́kùnrin tí wọn lọ lọ́pìn ẹ̀jú ọlọ́pẹ́ dáadáa fún láti nù wọ́n nú o ṣùgbọ́n ń sọ fúnra wa kìí ṣe pé kéèyàn olówó báyàn olówó tó pọ̀ bí lò wọ́n bá kọ́lé fún ẹni tó wọ́n nú bá ra mọ́tò fún ẹni tó wọ́n nú ní kẹ́kọ̀ọ́ tó ọmọ bá sára ní gbogbo láyé nínú àwọn òbí máa dùn sí ọ eléyìí gan ẹ̀kọ́ wípé ọ̀pá wọn nínú bákan náà nínú àwọn ẹ̀kọ́ tó yẹ ká òbí wa òun náà ni ká máa bú wọn ká jẹ́ wọ́n fi máa bú wọn ká fẹ́ kí wọn máa tẹ́tẹ̀ rẹ̀ àbọ̀ jẹ́ pèlè ẹni pé kọ́ dá wa lójú wípé tí kọ́mọ wá kú òbí tó gba tó bí ọmọ àkọ́ ọgọ́rọ̀ bọ́bọ́bọ́bọ́ kọ́mọ gbẹ́sẹ̀lé òbí tó bí lójú ara rẹ̀ láì. sọ pé nínú kéèyàn ṣe báyọ̀ gbà pé ọmọ yẹn gbọ́ nìyẹn ṣùgbọ́n ìgbẹ́ ń bẹ tó ṣe pé nígbà ni àwọn èèyàn kí èsì wọn ronú bí àwọn èèyàn ronú bí rárá ó sì máa ń tẹ́lẹ̀ eléyàá máa ń tẹ́lẹ̀ tó bá nígbà tó sọ́kọ̀ máa wà ẹ̀yọ̀ tó là ń sọ̀rọ̀ ẹ̀kọ́ wa níbi àdìsábà àbẹ̀lẹ́ àgbọ̀n àwọn ìyá wọn kà wá kọ́nà bá ayọ́ tó ta bàbá wọn wọ́n náà lẹ́bi sọ fún wa yìí pé nínú ẹ̀ṣẹ̀ tó tóbi lọ́wọ́ àwọn nínú àwọn kàbá ìrí ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́wọ́ àwọn kéèyàn máa ń ṣépè lóbi rẹ̀ àbẹ́ẹ̀dá àá ọ̀rẹ́ wá ń gba àwọn bàbá rẹ̀ lórí pé àá ṣé ọmọ ẹ̀ka sì lè ya ó lè ya ìyàkúyà ṣé tó kọ́ wá tún wájú àwọn ọmọ ẹ̀kọ́ máa ṣépè láwọn òbí rẹ̀ kọ́ máa àwọn òbí rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yọ àwọn bàbá rẹ̀ gbà ọ̀rẹ́ ní àwọn sàábà lẹ́nu wọ́n ń bèèrè pé à fóònù ọmọ tó wáyà àti àtúntò wa bá òbí rẹ̀ tó mọ̀ wá sẹ́fẹ́ láwọ́ bí rẹ̀ àrẹ́bí bẹ́ẹ̀ ni ìta bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀nà bẹ́ẹ̀ tọmọ fi ń àwọn òbí ẹ̀ tí òbí ẹ̀ tó òun ni kọ́mọ kú bàbá òun bàbá ẹ̀rẹ́ ọmọ ìyá kò ní àdẹ́bí yẹn tọ̀hún náà wá ní gbẹ́nu tiẹ̀ náà bá lápapọ̀ òun náà sọ tó bá bá ńlá bàbá àbúrò bàbá òun àti bàbá ńlá bàbá ìyá òun ní yálàyálàyálàyálàyálà rẹ dẹ́rẹ́ pé wọ́n lọ bá gbogbo tó kú bàbá ẹlẹ́ni kú bàbá ńlá bàbá wọ́n tó kú ìyá ẹni ẹlẹ́ni kú mọ̀lẹ́kù ọ̀rọ̀ jẹ́ sábà bí o eléyìí èsì lára àwọn ọmọlẹ́yìn kan eléyìí sọ́dà ti lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà pàpà jùlọ àwọn mọ́tò àwọn ọlọ́kadà bẹ́ẹ̀ ló bá wọ̀ àkúwà lóko ẹ̀ ìjà ẹ̀ lọ́dọ̀ àbẹ́ kò ní kò ní tọ̀hún náà ò ní ẹ̀ òun náà ẹ̀ padà kódà lóbi lè máa kú àbó bàbá lóbi lè máa kú yòóyì yá gbogbo ẹni bá ti ń ṣe òun náà ní ya ara rẹ òun ní kú ya tó òun ní kú tó láti sọ ọ̀pọ̀lọpọ̀ ní òkè gbogbo wọn náà máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni ọba àjọ tó wá jẹ́ bí pé ìyálàyà rẹ̀ lọ́gàn ẹ̀ṣẹ̀ wo ni ọba àjọ bàbá ńlá bàbá rẹ̀ ló fi ọba ti ń màá kó òkú ya rẹ o ìjà àtijọ́ ni ọ̀ṣọ́ lójú kò ṣe fèrè o ẹ̀kọ́ ẹja ń sọ́ra lọ́dọ̀ ọmọdé lọ́dọ̀ àgbà gbogbo àwọn ọ̀sẹ̀ tá à sí èsì wọ̀nyí o ẹ̀kọ́ ni o tá a fi fáwọn òbí ẹ nílò téèyàn ti jọ́ máa re àwọn tó bí ni níwájú bá tó wa èyí máa ń wà fún bàbá èyí sì máa ẹni máa sọ lọ́dọ̀ pọ̀rọ́ náà àwọn onímọ́tò lọ́dọ̀ pọ̀rọ́ náà tó kú kúkú gbogbo ẹ kẹrìndà bàbá ńlá ẹ tọ̀hún ló ti gbìyànjú ẹ padà ìdílé ẹ dájú ìrìn àjò àdébí ní kó dúdú bàbá kú o ara rẹ náà ló kú o ìyá àti ló kú o nínú àwọn ẹ̀kọ́ tọ́yẹ ká ní tó bí wa òun náà ni ká má wọ́n ní wọ́n ń lè àgbà kẹlẹ̀ wọ́n ń lè bú àgbà ọ̀ jánu sọ̀rọ̀ lóòótọ́ ṣùgbọ́n lárúbáwá náà ní àlàhálù á ń tọ́kùn mi lẹ́nu lìsàn àlàhálù á ń tọ́kùn mi lẹ́nu ìṣe tí sọ̀rọ̀ àwọn lọ. ọ̀pọ̀ táwọn òbí rẹ̀ ń sọ. Rìásùn rẹ̀ ó ní àrí pé táwọn òbí rẹ̀ ń sọ yẹn nípa wọn ní ẹ̀sẹ̀ lẹ́yìn ìgbà ni. Nígbà tí wọ́n yí àgbàdo lẹ́yìn ìgbà. Nígbà tí wọ́n ń tani sínú apẹ̀rẹ̀ ní. Gbogbo orú ìfẹ́sílẹ̀ tó wá jẹ́ sí pé ọwá ń wọ àwọn òbí rẹ̀ níwò kíni níwò tó lè mú sí wọn bínú sí ọ. Nínú ìfẹ́sí, àlejò sọ́mọ̀ lọ́wọ́ àrèwọ̀ sẹ́lá, àlejò ní ọ̀dà àbí afárù kan látọ̀dọ̀ afáwa ẹwà tó tó zùbẹ́ ìfọ̀rọ̀ bá yọrí sí wọn. wọ́n náà sọ fún wa pé ọmọ kan kò ṣe dáadáa tó bí ẹ o kìí sọ ọmọ rẹ níwájú àwọn òbí ẹ o gbogbo ọmọ tó ṣe ní pé ó ń wo àwọn òbí ẹ ní òkú o àbó wúwà táwọn òbí rẹ ti ṣe kí ni o tí wọ́n ti bínú bí. ó bá kú wa káwọn tó kíyè sáwọn tó wọ̀nyí àwọn ẹ̀kọ́ rèé lọ́yẹ̀ká ní pẹ̀lú àwọn òbí wa. كما للجمع كما في وضع صنع ولو نجب إلى الجمع اللهم علينا الحق حقه وارزقنا اتباعه وارزقنا الباطل باطلا وارزقنا اجتنابه الحمد لله ولي ولا عدوان إلا على الظالمين والعاقبة للمتقين ثم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين وبارك فمن الآداب مع الوالدين وبترك الاهل والكبر حقوقهما عدم الانتقام الطعام الذي يحب الوالدين وهذا العمل فيه معذوران احدكما عيب الطعام فانه صلى الله عليه وسلم ما ابى طعاما قط إن أعجبه أكل وإن وإن كرهه ترك وثاني تقدير عليهما من ناحية ومن ناحية الأصل مع أنه قد تعب غاية التعب قبل وصوله إلى ما قدم له من الطعام ولكن الجزاء منك التأثير بدونه وأما من ناحية الأرض فقد حاولت كل المحاولة في تجهيز الطعام في وقت مبكر ولكن الجزاء من الانتقال الانتقال من هذا الطعام وهذا تكدير لهما بدلا من التكرير بدونهما وتكرير آه ومن الآداب الاعتزال بالرحمة فقد كان المشهور لدى بعض الناس اليوم لا يستجير والديه ولا يستاذنهما بأي أمر من, من أموره فهذا أيضا من سوء الأدب مع الوالدين Ada, ọgbẹ́ fún ọba ọba tuntun kẹ́lẹ́ tó bá ti jẹ́ ní eré yìí máa ràn lọ́wọ́ ní wọn fún wọn lọ́wọ́ ni gbogbo ẹni tó bá ti ti jẹ́ alábòjì ọlọ́wọ́n yìí máa mú lọ́ta gbogbo ẹni tí ó ní àtúntò dáadáa lórí ìbẹ̀rù ọlọ́run ìkẹ́ ká má máa jẹ́ ẹni tí ó máa tí ó máa bá àwọn òbí wí pàápàá jùlọ àwa kéékèèké lé ìbáwí jù ẹni tí ó máa fojú kéré oore ọlọ́run tó bá tọwọ́ wọn wájú wa pàápàá jùlọ lórí ìpèsè oúnjẹ kalẹ̀ fún wa bí àwọn bá ń gbìyànjú tó kó jẹ kalẹ̀ bí àwọn náà tó gbìyànjú tó tó fún ọ kọ̀lẹ́kọ̀ máa fi kéde pẹ̀lú ọmọ sọ̀rọ̀ òdì lórí oúnjẹ náà látara eléyìí sì ní ẹjá kẹ́kọ̀ọ́ nítorí sọmọ ní ìjàkújà nìyẹn níbi báyìí pé tóbi bá lágbára tó bá ké kalẹ̀ fọ́mọ fọ́mọ ti ọmọ lọ́rùn fọ́mọ mọ́ni tẹ lọ́rùn lórí ẹ̀ lọ́sọmọ ní ìdòlè lónìí nígbà tẹ́ pé tóbi ké kalẹ̀ kò ní tẹ lọ́rùn pẹ̀lú ẹ̀ yóò mọ bá ń sọ ní káàkiri lọ́kàrà sọ

owó tó orí lè kò lè o àwọn sọ lé nípa ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ tí bàbá rẹ gbóúnjẹ kalẹ̀ lé ẹ̀rí ọmọ mi sábà gbóúnjẹ kalẹ̀ lé bọ́yá ẹ̀rẹ́ ọ̀kan àdúgbò tẹ̀ fẹ́ náà lẹ́ni tó àbùkù kéde oúnjẹ tí àwa gbé mú yóò ti kéde oúnjẹ tí a gbé mú yóò wá bọ́ta yóò lọ bá wọn rẹ̀ àwọn nínú ìfun àwọn tẹ́lẹ̀ òun náà wà àwọn ọlẹ gbogbo ọ̀nà ọmọ ẹ̀yìn ká òun náà wà á rówó díẹ̀ díẹ̀ bóun ní kájú mẹ́kọ̀ọ́ máa nìyẹn owó díẹ̀ yọjọ́ lójú yóò wà rò wípé bẹ́ẹ̀ náà máa ń lọ kò ní mọ̀ ìpé yẹn tó àwọn lójú ti fi kíyàwó owó oúnjẹ oúnjẹ owó Lórí tó yàn lè tó nígbà ilé tí ń jọ lójú ní ìsìká yà. Má jáde má lọ sí jẹ́. Má fún mi five thousand. Èlò five thousand. Èlò five thousand. Ìwà fún mi ten thousand. Wà náà èlò fún mi ten thousand. Ìjọba tó tó gbà fún ọkọ̀ bùkátà ilé. Torí ìdí o. Èèyàn máa lẹ́kọ̀ọ́ kó láwọn ike ẹni. Ìtòkì bá rí wọ́n níbi pé ọjẹ́ tí ò ní tẹ́lọ́rùn níbi táwọn òbí rẹ̀ gbé kalẹ̀ àkọ́kọ́ lábala bàbá ìbànújẹ́ ńlá ló pé fún bàbá yẹn bàbá yẹn ṣe wàhálà bó ti lágbára mọ́ ó dààmú lọ ó ṣe wàhálà nítorí pé wálé kàkà kó o kó o dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kàkà kó o kí pé bàbá ẹ̀kọ́ àtàárọ̀ bàbá ọlọ́wọ́ ti ẹ̀kọ́ fún wa bàbá ọlọ́wọ́ àti ẹ̀kọ́ bàbá fún bàbá kàkà kó o ṣe bẹ́ẹ̀.

tọ́sánná ní olóore nu díẹ̀ tó wá lé ọkọ mọ wàhálà tó ń bẹ ọwọ́ àtẹlé kàkàtọ́ yẹ kẹ́ afiṣẹ́tì tí bàbá mú wálé wọ ìyàwó náà ẹ wá ní afiṣẹ́tì bàbá òun ẹ wá fojú kékeré tẹ́ńbẹ́lẹ̀ fún pé òkú tẹ̀ ń wálé náà látàárọ̀ náà nì ṣé nǹkan ẹgbẹ́ yín mú wálé nì ìgbà tó ti wọlé lẹ́yìn à ọmọ mi náà dùn fún wájú ọlọ́run ẹ já lọ lẹ́kọ̀ọ́ pọ̀ oṣù wàhálà kíkẹ́ ẹni jẹun àdúgbò ìyàwó àfẹ́ká wọn ló kárí pé wọn kó ń jẹ ní o ọwọ́ ní odò jẹ́ rárá tí awulẹ̀ ṣe yìí sí màmá ṣé báyìí jẹ́ kí wọ́n ti oúnjẹ lélẹ̀ yìí à ọ lẹ́kọ̀ọ́ ni èèyàn máa lẹ́kọ̀ọ́ ni ó fojú kéré wàhálà tí àwọn oṣù ṣe látàárọ̀ ìbànújẹ́ ńlá lóhun tí wọ́n wà yẹn àtìgbọ́dọ̀ tí ọmọ àbànújẹ́ báwọn tó bí wa ẹjẹ́ alẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn tó bí wa lẹ́gbàá ti dúró lẹ́nìí òun ni ìmáa ka ìròrí àwọn òfin wa fún nínú tẹ̀lé ayé wa ọ̀pọ̀ ní àwọn èèyàn lẹ́nìí fún ipá àmàlà pẹ̀lú àwọn òfin wọn òbí wà láyé tí wọn ìpé yorùbá ní bá a bá ńlá sọ bí àgbà ààrẹ ilé tí sàdágà tí tí gbogbo lè jẹ́ àbá ńlá lọ jẹ́ ńlá náà àwọn òbí yóò ti máa kẹ́kẹ́ lọ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ọmọ wa ti kàkà láìsí tó wá kù díẹ̀ kàtó ṣùgbọ́n tó wá bẹ́ àwọn òbí wọ̀n jámọ̀ kankan ìwọ gan lọ jẹ́ ìjẹta ẹ wọ́n máa ní gbogbo àlámọ̀ ẹ̀rí ẹ̀kọ́ sí rẹ̀ mọ̀ bẹ́ẹ̀ kọjá máa ń lọ pa ìyọ̀ǹda lọ́dọ̀ àwọn tó fi rere

tó láwọn ti rí ilé ayé kan tó jọmọ́ bẹ́ẹ̀ tí wọ́n ò sì mà lọ́mọ ní ìdí torí pé òun ò ní ayé kankan kọ̀ọ̀mọ́ kankan gbogbo ètò jíjẹ ní lọ́dọ̀ tiẹ̀ gbogbo omi tó bá ti rí lọ ní gbogbo àwọn ọ̀rẹ́ tó bá ti wí tẹ̀lé lọ ní. lọ yìí rè lọ yìí rè gbogbo bá lùbáríkà èyí máa ń èyí sì máa ń gbàyọ̀ǹda kó tó ṣe kankan nínú gbèsè ayé rẹ̀ ọmọ mi fẹ́yàwó òbíri ọmọ ọmọ mi kọ́lé òbíri ọmọ ọmọ mi ṣe dáadáa kan òbíri ọmọ ìyẹn máa ń lọ dámàrà lọ́dọ̀ àwọn tó bí ni èyí tá a máa ń sá fún ni ìtọ́jẹ́ bànújẹ́ ká máa fẹ́ ìbànújẹ́ lọ́ba wọn. pẹ̀lú ọ̀dà ọlọ́run nínú àwọn ẹ̀kọ́ وفي كلمة لله سوى مولي حكم وتعبر عن المسوى من جنبه اللهم اعز الاسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم اعز الاسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم انصر سلطان سلطان المسلمين اللهم انصر سلطان سلطان المسلمين اللهم اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا اللهم هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم ربنا اتنا من لدنك رحمه واجعلنا من امرنا رشدا اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم الى قراتكم Thank you.